ajá kì í jẹ̀rẹ̀ sí àforí òòjọ́ omi ládùn omi tó tóró òjò wẹ́líwẹ́lí ah, ah. èyí yàrá tambele mini jọjọ olùtàdí tẹ́lẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ àná pétí iná pẹlẹbẹ. Tọ́lá ò ní àyàtọ̀, dájú ò ní ṣe é kó kájọ máa láta yàyò. Ó bà yóò yá. Fẹ́jẹ̀ yàyò. ẹ ti yá nǹkan. o ní ti orí burúkú. ìwọ ti yá nǹkan sí alọ́run. mi ò yá kankan dáadáa lẹ́yìn yá. ó ti yá nǹkan. àwa náà ti wá yàyàkuyà. wo wo wo yá ṣe kíá yá ṣe kíá dpu àti máa wá wa yá ṣe kíá. Eh, eh, a mọ̀ pé o ṣáájú wa ìjọba hmm? ẹ kú jókòó. ẹ dákun ẹ má bínú ẹran dídín yẹn mo ẹsẹ ń ṣètò rẹ lọ́wọ́ ni o ẹ dákun ẹ fún mi ìṣẹ́jú. ẹran wo ẹran wo ló ń pariwo ah. wo bí wo bí àá padà wà lọ́sàn-án wa wá jẹ́. Mm, no no no no no no a padà wá o jọ sáré lọ dín nǹkan kó gbé wa aa ní ọtí láì mi. ìṣẹ́jú kan eh. mo dé tán nìyí. Eh! <laughs> ẹkú ayé sáájú sáájú olóye the battle is going to fit the battle is. ìjọba eh. ìjọba fọwọ́ rẹ lára. kò sí ogurọ ni. ogurọ ogurọ ń bẹ kí ni wọn fi ń ṣe. ọ̀dà bíi máa ń gbé ìtàn wọn ìjọba hmm. ẹ lẹ bí dpo náà bá dé ọ́fíìsì jẹ́ bàbá wa òun ò dùn o. wo wo wo mi ò fẹ́ kó bá sọ̀rọ̀ wo wo wo wo mi ò fẹ́ kí bàbá yìí. ọ̀rọ̀ orí ẹ burú ni. kí ló gbé kalẹ̀ tó ń ta tó ń sọ ọmọ ọmọ fẹ́mi orí ẹ burú ni. àwọn tó ṣe àìkò ní bẹ́ẹ̀ sọ fún wọn. Ah! ẹ̀ẹ́dẹ̀ni kùsùn tásán ní bá wà tani ìjọba ni wọ́n jọ wọn wo sọ fún mi ṣé ìjọba ló fẹ́ ẹ̀ ní abẹ́ mi. ẹ dúró náà dúró náà ṣé ọmọ ìlú ni ọ ní àbọ̀ wá sí ọdún. ẹ lọ́wọ́ fa àbíkẹ́ sars fún lórí gọ́gù mo rò pé ń ṣe èrè. ìjọba olórí burúkú ẹ̀ sí mo wọlé látàrọ̀ máa máa wọlé sọ wàá pọ́ọ̀rì mi bí mo yẹ wọlé ìgbìlẹ̀ kó o ṣe kó o gbóúnjẹ wa kó o dẹ̀ tún fẹ́ mú ti òwò àwọn ìkàwé òṣòṣì mi mú àti kọ síbẹ̀ ti pẹ́ tọ́lọ́rọ̀ burúkú wa ń kọ́ tó ká wọlé bàrà adìẹ ah, ẹ sọ fún tọ̀hún. Ah. kí ni a ah, ta ni ìjọba níwájú àwa choreograph jọ. wo wo bi wo bi wo bi wo bi wo bi wo wo wo bi. kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀. wo wo wo wo wo bi má sá lọ má sá lọ bàbá bí yàrá yẹ ẹ dá tó mọ̀ pé ìyá ẹ ìyálà ìyá ẹ olóbí ẹ ìwọ súnmọ́ kó gba létí. ẹ jọ mọ̀dá dúdú tí máa súnmọ́ kílẹ̀ máa ṣe fún mi. ìwọ gbà you are smelling cell. gbà you are smelling cell. àmọ́ pé n bọ́ ti ní dìgbòlugi àmọ́ kò sọ yọnu kọ́ ọ̀nà náà wúwo lọ́wọ́ jà yìí mo ní mi ò bá èmi ní ìbẹ̀rù di báà lọ́wọ́ bí ẹ̀rọ gbà sẹ́mi ṣe kíni mi ìtẹ̀ mi ìtẹ̀ ẹ̀yin ìjọba ìwọ filẹ̀ àmọ́ pé wọ́n kọ́ ní wúwo lọ́wọ́ ní ìtòrí ọlọ́run tọ́ba bí ẹ̀ dá gbà ní ẹ̀ṣẹ́ lójú kókó ẹ̀ṣẹ́ jẹ. sàṣàṣì sàṣàṣì yọpa o ilé yọpa o yọpa lọmọ o yọpa o kí ló dé. kójú ẹ̀ṣẹ́ jẹ. fífọ́ fífọ́ bẹ́ẹ̀ kí ló máa ṣẹlẹ̀ ìjọba alẹ sọ ń gbé wẹ. dúró dúró ẹ dúró eh, ṣe ọmọ ìlú ni àbí ọ̀ṣẹ̀ dín ni. ọmọ ìlú yìí ni. kí ni wálé ọdún. kò wálé ọdún. lọ́wọ́lé ah, mo rẹ̀ pé ń ṣe èrè lọ́wọ́lé ọdún. ẹ dúró bọ́. ìjọba ìṣòro kan gbọ́dọ̀ fún mi jàre. díẹ̀ ni mi àlágbára ti kẹ́. yóò láyé mi ò kó ń jẹ ara. àní ah, ìjọba yìí tẹ̀ wáṣọ dúdú. mo kú. nísọ́lá jàre bọ́lá kó ń jẹ fún mi. kọ́mi ẹ̀ kí ni kí ni ṣe ẹ̀rí mọ̀ bá mi. ṣebí yàrá mọ̀ bá mi. máa mú kí ma. máa dàbọ̀ ẹ̀ lọ́dún yẹn. ẹ mú ẹ mú ẹ mú ẹ mú. ṣé ẹ̀yin ni mo lù ú yẹn dìde kí ló dé yìí. dìde àmọ̀ bẹ́ẹ̀ dìde àmọ̀ bá ìjà lọ́sẹ̀ ṣẹ́mi yàgò mi ìwọ báyìí. ọ̀ya ọ̀dí ẹ̀yin ìjọba. No, no, no, no. Oye, oye, bàjẹ́ ni. Filẹ̀. Olórí burúkú. kò sáyè ẹ wá. tó bá jọ náà kó tèmi náà. jẹ́ kó máa mú àwọn ọ̀gbẹ́ jẹ́ kó máa mú un lọ. ẹ yá máa lọ bọ́ ẹ máa tọ́ ẹ mú tiẹ̀ máa tọ́ mú rẹ̀. ẹ lọ dín ara ẹ. àmọ̀ pé dìgbòlúgúlẹ̀ kó tó fẹ́ yìí dìgbòlúgúlẹ̀ lè yìí ó. jàre kan tó fẹ́ jàre ẹ kọ́ wa bẹ ìyàwó ẹ báyìí tí ì bá ṣe òun ni inú sẹ́ẹ̀lì ọba mọ ìgbé títí láéláé ọlọ́dà ọrọ̀ ajé ẹ̀nu sọ́ọ̀mọ iye owó jọba tipa níbi sọ ẹmu ẹ̀ òtún ẹ bẹ́rẹ̀ sẹ̀ láàrin láàrin láàrin gbòòrò máa ń kóbìnrin lábùkù òun ràn òsì. kí ṣe kí ni. bẹ̀yàwó ẹ̀ kókó má bínú. àbí mo ti bẹ̀ kó má bínú ni. kí má bẹ̀yàwó tèmi torí kí ni ẹ ṣé mo wá níbi ti sú mi ni ẹ sọ fún mi ṣé ilé bàbá ọmọ máa ń bọ lẹ́rù ni àbí mo sọ gbójú kọ́ mi pé mo lọ lé wa. ṣé ilé bàbá ẹ lọ wáyé máa fún ẹ bá tì lẹ́nu ṣé ilé bàbá ẹ lọ wáyé. ẹ ní lù mí nonsense ṣé orí sẹ́ sọ́rẹ́ tó wá gbà lẹ̀ dìgbò olúkí tó fi sọkọ rè tábà ń sọ fún yín kíkẹ́ mọ́ lọ́kọ̀ gidi ẹ̀ nígbọ́ ọkọ̀ lọ́fẹ́ sọ́kọ̀ lọ́fẹ́ yìí ó ní a má bínú rárun bẹ́ẹ̀ kọ́kọ́ kọ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ fún mi ọlọ́dà ọlọ́dọ̀rọ̀ ajé rẹ̀ rú tọ́mọ yìí tó bá ti pa níbi iṣu ẹ̀mú rẹ̀. mi lè dọ̀bálẹ̀ o mo gbà kíkúnlẹ̀ mi lè eh, dọ̀bálẹ̀. sábẹ sábẹ ọ̀dà nílọ ọ̀dà nílọ. ọkọ ọ̀rọ̀ àwọn ọ̀bẹ ni sọ́rẹ́ mi àti ẹ ìpàdé ìdílé máa jọ ẹ lójú tó bá délé kí ló fẹ́ ṣe fún kí ló fẹ́ ṣe fún tó bá délé. mo náà rí ìrànwọ́ nílé. máa fi máa fi bá ti bẹ etí ẹ̀ dànù. mo ti gbọ́ owó náà owó náà máa bínú. ọlọ́dẹ ọrọ̀ ajé ẹ̀rù ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ mi lọ jàre. ìjọba èdè ìṣòwò tó máa wẹ̀ yẹn lọ. ó ti máa wẹ̀ yẹn láti fi. ẹ̀ kí ti rí mo rí o. bẹ́ẹ̀ yẹn àwa ò gbólódà. ẹ káwọ mò ń gbọ́ oúnjẹ náà ni. ẹ àṣẹ kí a ṣe àwò ọjà fún ọ. tẹ́bi náà ti wá ń parí tó bá wọn náà ni. àwáwù ah. bá fi ti ń ṣe ọ káàkiri jàre gbà tí èsè pé ṣẹ̀ṣẹ̀ ń bẹ ṣu. èèyàn ni wáyé obìnrin ló fẹ́ lóbìnrin báyìí. kò káre ah. àwáwù bolódà. mo ń lọ sọ́dọ̀ ìjọba ni mo fẹ́ lọ gbóúnjẹ fúnjọba. oúnjẹ tẹ́mi fẹ́ jẹ àbí àbó mi. ha ha ha ìjọba jẹun ni. ó wà á dẹ́mi ha lẹ́yìn tó bá lọ. àwa wù. kí ni. àwa wù. àwa wù. àbálẹ̀ ó gbọ́. wàhálà wa o fúnra mi ní ha pa àwa wù. a ní ha ha ha fura mi ni wọ́n pa àwáwù bí n bá ro ti yín n bá na igi mọ́ níbi ẹ̀yìn ọrùn. àwẹ̀dá. ẹ sì ń pè ń jókòó kí n jókòó bẹ́ẹ̀ ni mo fowó mi fẹ́ yàwó mi. ọ̀dà jókòó àní ojókòó àwẹ̀dá ah, eh, n ò rí ọba ìrí o. balẹ̀ ń bà nǹkan jẹ́ o ń lé àwáwù ní mọ́gùn ń lé mo lè ná pa. ó sì bí ọmọ eke ṣé nǹkan tó dáa kọ́ lóbìnrin rẹ̀ ṣe ni. mo ti ń dàfún tòló mo tún mú mi lẹ́gbẹ́ wọn ó jẹun ó wá palẹ̀ oúnjẹ mi mọ́ ó lóun gbé lọ fúnjọba. tó burú ni tí ẹ sọ kí nìkan fún ọ o lè mọ̀ọ́mọ̀ o ah, ọ mà pọ́nlé ìjọba ah, ẹ má lórí òní fìlà o táwọn èèyàn gan ní ń gbé wa báyìí pé àwa níjọba lọ́dọ̀ tẹ́ pé ìjọba igi wọn fi ń bẹ̀rù wa ṣé ìyá ṣé àwa wù nìkan ní gbé oúnjẹ fúnjọba ni baálẹ̀ sáwà máa fìyàwó wa sìn wọ́n ni. Ah, ilẹ̀ ń gbọ́n tí mò ń sọ fún ọ yìí o obìnrin mi ń gbóúnjẹ fúnjọba ọ̀gá wọn tiẹ̀ dé pé ó lọ́ọ́ máa jẹ́ oúnjẹ òru a máa gbóúnjẹ òru lọ́dọ̀ mi mi. ṣé ẹ wá fẹ́ sọ wá dẹrú ìjọba ni báyìí balẹ̀. ẹrú kọ ọ̀hún pé orí ọ̀fẹ́ la mọ̀ nígbà kan ṣàánú wa lọ́kàn dídí wa ni. tára wa nu gbogbo abà tó wà ní ìletò wa yìí tọ́lọ́ fi gbé ìjọba wa tá a fi níjọba. ńgbà tí èsì pé tìjọba ló gbé òun ẹnjẹ náà ó dé bá yó àwa gan ti yó nù gan mo rò pọ̀ yọ ọmọ wọ́n lọ́ yọ mẹ̀tọ́. balẹ̀. tẹ́bí gbọ́dọ̀ pàjọba kú. a níjọba ò da a ní píyàn sí wa lábà wa yóò dáa ẹ jẹ́ wọn mọ̀ ṣe díẹ̀díẹ̀ kì í ṣe pé ká sọra wa dẹrú torí píyàn fún wa níjọba lábúlé wa ìyàwó wa ò mójú wa mọ́ ojú ìjọba nìkan wọ́n mọ̀ wọn bí wọn bá ń ruṣu lọ wọn kọ́kọ́ fún jọba gbá balẹ̀ ẹgbẹ́ díẹ̀ díẹ̀ ọmọ ṣe o omi la kọ́kọ́ tí a tó tẹ yẹn rin. ee eh, ah. ṣe sùúrù ee eh, ṣe sùúrù ah, ah, ee eh, ṣe sùúrù awẹ̀dá awẹ̀dá èmi ọ̀jẹ̀ lè ó sùn bàbá tiẹ̀ ṣe báyìí bàbá ẹ mẹ̀tọ́. kò ah. síjọba láyé tiwọn kò sí ládàradà ìgbà tiwọn. síjọba bá wà bàbá rẹ bàbá rẹ ah mo já akọlọmọ fẹrun kálá kan sí o. ah kò ní í ṣe bó ti ń ṣe yìí mọ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń wílé ẹ̀yìn tí ẹ̀jọ́ lójú ń kún ọ lójú kankan àwẹ̀dá àwẹ̀dá ah, ẹni ọ̀pá mi ẹni rẹ kọ̀ pa mí ọtọ́ mọ̀ wípé ọlọ́mọ màjá yìí láburú káwọn mà ṣe kòǹgẹ́ aburú ọmọ pa àti kọ́ pé wọ́n ó bí Jésù a sì kọ́ pé wọ́n ó fi ẹni tó fi hàn ṣe sábà bí aburú ọmọ ni tí kanú àjọba tọ́bẹ̀ kú hàhín ẹlẹ́dàá mi o tí wọ́n ṣe fún wa wọ́n rìn wọ́n máa bọ̀ ni wọ́n jẹ gbogbo wa nù lù ní. ẹ ṣe àwa aláwọ̀ yẹ ká kú síjọba lọ́rùn. ẹ ò pé kú jásí sàn ah! ikú jásán ẹ ò pé kú jọba lólè kí ló ń sọ yìí ah, ọmọ mọ̀ pé ọlọ́mọ mọ̀jà yíra bó ṣe ń wo ní ìsìn ìjọba bẹ́ẹ̀ sì wà lọ́dọ̀ wa àpọ́nlé tá a ní òkèrè àpọ́nlé tá a ní òkèrè mo tún fẹ́ sọ nǹkan kan fún ọ àwẹ̀dá sì bá sọ fún ọ pé àwọn ará àgbòdo wọn fẹ́ wá ráàyìn pé ìráyè bá ń sọ̀rọ̀ ni ṣé ìmọ̀ bọ́ ọkọ̀ tí wọ́n máa ṣe pínpínpínpínpínpín mi tẹ́lẹ̀ tí n bẹ ìráyè lọ gbòòrò báyìí ní abẹ́mọ̀ péjọba tí mo bá ń fọ́tò wọn dání lọ kò sẹ́ni tí yóò fẹ́ kí ìjọba wà bí ọba. Ah, ah. <laughs> àwẹ̀ dá ah, oríire ra sí. orí pẹ́ dákẹ́ náà. tí mo wá gọ̀ ni. mùlákọ̀ ń bẹ tẹ́ délé. èmi ọgọ́ mọ́lájú ọ̀fadùn àmì gbà ní tíjọba iwájú kò tíya àdúrà mi gbà ni àti kéke ẹsẹ̀ ntáyé mi ni ẹ ti sọ fún mi pé èmi àtijọ́ bọ́ọ̀lù àjọṣe àsọ̀nà tí ó gbà rè hmm. ngbà ń wọ ẹsẹ̀ ntáyé mi fà sọ bẹ́ẹ̀. ó ti tọ́ ẹ̀yin lọkọ olùdí ẹ bá darí wa sínú ẹ̀ lọ́tọ̀ ojú òde tí o ọba ti yẹ ọmọ pọ́n lé kò tí yẹ ẹ bá tún gbóúnjẹ pé ẹ̀mẹ́ ìbí lè pa yín o ẹ ẹgbẹ́ kan fún wa.